islam kọ sí ìhà àti islam kọ sópó kí lóò anábì sọ fún agbogbo káwá dúró lórí opó nìkan wá dúró lórí opó àtọmọ òrukàn. torí pé kò yá kò sí ìkan kò ìkan ò ṣe é dáṣe nu méjì àti dáṣe méjì papọ̀. yàrá ti di opó yóò nà ọmọ òrukàn ó ti wà. tí a bá ti jọ ọmọ òrukàn nínú ah, pé pé nǹkan ti ṣẹlẹ̀ sí àwọn ọ̀gẹ́ ó ti lọ. Eh, ìyẹn ni mo fi gbé wa lórí ètò lẹ́nu àwọn ọmọ nàìjíríà dẹ̀ ti retí torí wọ́n ti ń gbé ètò yìí lókè òkun mo yẹn bá yín sọ̀rọ̀ yìí wọ́n mọ́nítọ̀ program láti kọ́tọ̀ ìzìnlẹ̀ àwọn ará kọ́tọ̀ náà pẹ̀lú àwọn ògùn ọlọ́run ó dà sí tó yìí wọ́n mọ́nítọ̀ yìí torí kété tàbá sí tán ó tún lọ sórí youtube us bí ìzìnlẹ̀ ọlọ́run oníjà kó bàjẹ́ bàbá kí ni islam sọ. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd lẹ́ẹ̀kan sí ẹ̀jẹ̀ tó ń kí àwọn èèyàn wa pé asalaamualeykum. As ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة فو الله الحمد لله تسوان مسلمين tòsíwá lọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam jama sẹ́rí èmi máa sọ̀rọ̀ yìí lásọ̀túnsọ ànimọ́dé ẹ máa sọ mo tún máa fà mọ̀ ẹ́ wípé ànisẹ́ ìsìláàmù yìí tọ́lọ̀ fi rán nàbí kò ní ẹja ń bá kàn nù ìsìláàmù yìí yanjú ọ̀rọ̀ tán pátápátá ẹ̀sìn tí ò pajá lọ́bọ tí ò pe panápaná lọ́lọ́pàá kò ní ìsìláàmù tí ò pàfin gbogbo aspẹ́ẹ̀tì ayé ọmọ ẹ̀dá ènìyàn rí ọ̀rọ̀ pé awàrìjẹ́nà tábà kírun awàrìjẹ́nà tábà gbàwẹ̀ tá a yọ sàkátà lọ ájìun ọ̀rọ̀ nìyẹn jẹ́ fún ẹ̀sìn yìí ayé wa gan báyìí ò ṣe ní ẹ̀sìn gan ló kó lọ́wọ́. tá a وصار به بين الأنام مفججا وصار به بين الأنام مفضلا وصار به بين الأنام مفضلا sẹ́gun tó bàmí aláró wíìrì sí. oore ti pín síbi kéèyàn jẹ́ mùsùlùmí. lọ́kọ́dé tá a mẹ́ fọ́dúnrún ìmẹ́rì. ibà. nǹkan náà mùsùlùmí. àpá àlọ́ ti pín síbi kọ́ ọjọ́ mùsùlùmí ọ̀ní ìdíkọ̀ wà kankan kì í mà kọ́ máa sàré kiri. ọba sórí ire ni di mùsùlùmí ni tó bá ti di mùsùlùmí ó ti dó lórí ire. ẹ̀kọ́ di tẹ́mi ẹ̀fọ́ di rèé mẹ́rì yìí. a sì yanjú ẹ̀ ń tó fi rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ọ̀bà lẹ́rìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ àsọ̀gbọ́n ni. nǹkan àdé mùsùlùmí. ọ̀sán as the word Islam should be could be pronounced èyàn ti di mufa dọ́là ń bá ẹni àná ẹni tó jẹ́ pé bí ẹ fẹ́ pálẹ̀ ẹni bàbá tẹ́ máa pálẹ̀ torí pé kò demand for respect bàbá òun yóò máa command respect ni I am talking of a real Muslim tó fẹ́ practice Islam the practicing Muslim because a practicing Muslim òun yóò máa to deal with opó a practicing Muslim ó ní ó how to deal with orphans ọmọ òrukàn a practicing muslim ó ní ó how to deal with the neighbors a practicing muslim tó bá jẹ́ ọmọ ṣẹ́ yóò máa how to deal with ọ̀gá a practicing muslim tó bá jẹ́ ọ̀gá wallahi yóò mọ bí ó ṣe deal pẹ̀lú ọmọ ṣẹ́ so a practicing muslim tó bá jẹ́ ọkọ yóò mọ bí ó ṣe deal pẹ̀lú ìyàwó ẹ̀ a practicing muslim tó bá jẹ́ ìyàwó yóò mọ bí ó ṣe deal pẹ̀lú ọkọ tell me nínú gbogbo nǹkan tó so máa yé àwọn nǹkan yìí náà nínú olórí ọmọ yìí jẹ ọmọ yìí náà fẹ́ kó lórí òkú ń ló ń dayé rú ọkọ ń yẹ ìyàwó ń jẹ ìyàwó ń bàtọ̀ kọ́ jẹ́ náà ló ń dayé rú ará àdúgbò ń bára wọn jà téèyàn bá wá gba ẹ̀kọ́ ẹ̀sìn sọ ẹwà ẹ̀sìn kájẹ ẹwà tó ń bẹ ní. kálukú mọ tó ń bì sí báyà náà ní báyà náà. ọtí tán. ti bẹ̀rẹ̀ sí sọ ẹwà ẹ̀sìn e ẹwà sọ ẹ e jẹ́ káwọn èèyàn látara yín látara ìwà ju látara ọ̀rọ̀ lọ. sọ bẹ̀rẹ̀ sí jẹ́ káwọn èèyàn ẹwà ẹ̀sìn kí ni Islam sọ ń pa obìnrin kí ni Islam ẹ̀sìn tí ó fẹ́ wá sọ báwo láti ráyè ṣe ni ẹja lọ kí ni jẹ́ opó opó òun ni wọ́n ń pè ní widow lédè èbó lédè èbó nù yorùbá ń pè ní opó opó lárúbáwá ń pè ní arímìlá arímìlátù opó níjẹ́ bẹ́ẹ̀ kí ni jọ́ ọmọ òrukàn ọmọ òrukàn yorùbá ní pè bẹ́ẹ̀ hmm. orphan òun ni èbó ń pè àwọn lárúbáwá ń pè ní yẹtíìmù yẹtíìmù ni àbí ẹ̀kọ́ tá wò ó nígbà tá ó ni obìnrin tí ọkọ rẹ̀ kú ẹ jẹ́ àkọ́kọ́ lọ wo ohun tó ṣerú obìnrin bẹ́ẹ̀ náà ntọ́jà yìí pé nǹkan kan ò lè mú yàn gbàgbé rẹ̀ òun lọ sọ̀rọ̀ sóbìnrin especially tó bá jẹ́ obìnrin tí ọkọ ń tọ́jú ìtọ́ ṣẹlẹ̀ sí un ẹ̀gbọ́n sẹ́ ìtẹ́ èèyàn tí ò lè gbàgbé gbogbo bó ti wù ká ẹsẹ̀ dáadáa sí tó bá ṣáà lẹ́ẹ̀kan mú bànújẹ́ ń kú òfun ẹ̀ lè mú kú so irú tó bá wá rí báyẹn tí islam sì sọ pé ẹ gbọ́dọ̀ mú bànújẹ́ kú òfọmọ nìkejì nígbà tí wọ́n bí anabi lè sallallahu alaihi wasallam wọ́n ní wà anabi what is the best of the jihad pé ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run ló tẹ ẹ̀wọ̀ ló dára jù anabi ní ìdíkàlù sùúrù fi kọ́líbìlì mùmínì kárí olùgbàgbọ́ òdodo tínú rẹ̀ ń bàjẹ́ ká sì wọ́n náà bínú rẹ̀ ò ṣe ní bàjẹ́ mọ́ so obìnrin tọ́pọ̀ ẹ̀kú kí lọ́sàn-án sí ìbànújẹ́ ni so káwọn ọmọ bá ṣe mú ìbànújẹ́ ń kú òfin òun islam ni lànàbí sọ pé ara jihadu tó dànù obìnrin tọkọ ẹ̀ kú níjógbó ọmọ tí bàbá rẹ̀ kú níjọ́ mọ̀ òrukàn ẹ̀mẹ́jà sì gbọ́ ọmọ tí ààrẹ bá kú kọ́ níjọ́ mọ̀ òrukàn ọmọ tí bàbá bá kú níjọ́ mọ̀ òrukàn ẹ̀mẹ́dàrú islam ò sí tò torí kíni bàbá lọ́lọ́run kọ́kọ́ máa gbọ́ bùkátà inú ilé ibi tóbìnrin bá ti ń gbọ́ bùkátà inú ilé yẹn mẹ́hẹ́ kó dẹ́ pọ̀ insignificant percentage wọn ẹ̀dẹ̀ kì í gbẹ̀dájọ́ lé lórí gbogbo onú ilé tó bá jẹ́ kó bìnrin ti ń gbọ́ bùkátà bẹ̀ ọlọ́run náà kó bá a tún ṣe fún wọn. gbogbo onú ilé tó bá jẹ́ kó ọlọ́run ti rọ àwọn ọkùnrin wọn lọ́rọ̀ àwọn ní ń gbọ́ bùkátà ọlọ́mọ bàbá ẹ̀ lọ́wọ́ ọmọ òrukàn ó lẹ́ntì bàbá ẹ̀ kú. so kò yẹ tí ó kéta fún mọ́ in term of school fee rẹ̀ in term of gbogbo nǹkan yóò lọ lé kẹ́kọ̀ọ́ ó kọ́sẹ́ ni yóò ra ni yóò ṣe gbẹ̀ ni mm. so irú ẹni bẹ́ẹ̀ kí lọ́kàn ẹnìkan post kínní kan nígbà tá ọmọ bẹ wọlé skul yìí ọ̀rọ̀ tó yẹ kí gbogbo èèyàn orí kí wọ́n máa sunkún ni ó ní tọ̀ ìwọlé làwọn ọmọ náà fẹ́ wọlé yìí o sí skul padà yìí o ó ní gbogbo ọmọ ọ̀lọ́ ọmọ súnmọ́ bàbá wọn àti àwọn pa wọn fẹ́ báyìí wọn fẹ́ báyìí ó ní ta lọmọ orúkọ ọlọ́ súnmọ́ o. Allahu akbar. jẹ́mọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. so sábà pé àwọn èèyàn social media yẹn bó ṣe ní advantage ló ní disadvantage ibùmọ̀fẹ́kẹ́ padà mú ọ̀rọ̀ wá kátírìtì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ the merits and the merits of social media in human life islamic perspective social media gẹ à ń youtube ni à ń google ni à ń whatsapp ni sóore bẹ́ẹ̀ àbí òsóore bẹ́ẹ̀ ojú kílàsì fi wo gan torí pé láti jẹ́ kí gbogbo àwọn tí a máa sọ pé ẹ wọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí o ẹ yọ ọ̀rọ̀ tẹ̀sí sẹ́gbẹ̀ kan bẹ̀ wà láì ọ̀rọ̀ tẹ́ ẹ bá yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò ń ẹ ní rójútùú sí. torí kò lè ṣe solution. kò ní ìlàfà tí gbogbo ẹ̀fín dàrú bó ṣe ń dàrú yìí gbogbo nǹkan pátá ní Islam ní ń tọ́sán pẹ̀ kò sí nǹkan náà láyé ẹni we are stand to be corrected ẹni tó bá fẹ́ challenge wa kó challenge wa wípé ok ẹni Islam ń sọ̀rọ̀ lórí gbogbo nǹkan lórí ọ̀rọ̀ báyìí ké ni a máa yọ fún un Quran tó gbé Al-Quran tẹ̀ wò yẹn muhaiminu lọ́lọ́wọ́ bá pè é encyclopedia ni kò sí nǹkan kan nínú tó ti lọ àti tí ń ṣẹlẹ̀ àti tí ó padà ṣẹlẹ̀ tọ́lọ́mọba ò ti dé sínú Quran téèyàn ọba mẹni kọ lọ kọ ọkọ yanjú gbogbo kẹpẹtà aspect ní Islam touch ní Quran touch opó ọmọ òrukàn ẹgbọn tẹni yẹn sọ ó ní gbogbo ọmọ ni ó lọ sùkúl bàbá bá wọn kọ new school bàjẹ́ o new school sandal o new school textbook o gbogbo nǹkan pátá ni wọ́n lọ máa bèèrè àwọn òbí wọn tá a lọ ọmọ òrukàn lọ bèèrè lọ tiẹ̀ báyìí o díẹ̀ fọ́ agbọ́dọ̀ ṣàánú ọmọ òrukàn ẹ wá já lọ ìyá tíìmù.

ọmọ òrukàn. ọmọ òrukàn ni. ọlọ́run ti yá èyí ti yá yìí. àdúgbò <laughs> náà náà. ọlọ́run ti jẹ́ kéyìn ti yan ẹni. eléyìí túbọ̀ sí pé ẹja ọkọ sọ fún gbogbo ọmọ òrukàn ayé pé wọn kọ́kọ́ má bànújẹ́ mọ́ná. Hmm. orúkọ tí wọ́n ń jẹun ẹni tó jẹ ṣáájú wọn ànábì ni. sallallahu alaihi wasallam. àkọ́kọ́ ẹja fún onírò òdùnnú pé sọ́ọ̀bù òrukàn ni ọ́. pẹ̀lú mọ́tòrí èyí ò lọ́jọ́ òmùgbò sọ́ọ̀bù òrukàn ni ọ́ mọ́tòrí ẹ̀ lọ́jọ́ ìpàyàpàyà sọ́ọ̀bù òrukàn ni ọ́ mọ́tòrí ẹ̀ lọ́jọ́ àwọn oníjàgídíjàgan torí pé ẹni tó jókòó ìsáájú jẹ ayé rẹ̀ ọ̀bàjẹ́ òun sáájú ayé àti tọ̀run. sallallahu alayhi wa sallam. sọ eléyìí túbọ̀ sí pé ìjọba òrukàn kò dìtámì ìpáyé rẹ̀ ti bàjẹ́ abẹ́ communication ìjọba kò dìtámì kò sọ báyé rẹ̀ ti bàjẹ́. wàlláhì. ẹ̀yọ́ ọmọ òrukàn ayé ẹ lọ fọkànbalẹ̀ ẹni tó kọ́kọ́ jó kọ yẹ kẹ́yìn ó tó máa jẹ́ anabi muhammad ní anabi ọlọ́wọ́ apara di professor of the professors hmm. òun ló di dókítà gbogbo àwọn dókítà anabi ló di lọ́yà gbogbo àwọn lọ́yà ló dájọ́ lọ gbogbo àwọn adájọ́ yìí eléyìí túmọ̀ sí pé o ò ní excuse pé kí ló wá jẹ́ odò òmùgbò kí ló jẹ́ odi payapaya kó eh, because you lost your daddy at so so so age and so fucking what anabi ó wà ní oyún ni bàbá rẹ ti kú ẹni tó dọ́ ọmọ orúkọ kó tó dáyé ó là mẹ́bí. nígbà tó tún ya rẹ̀ tún bẹ́ẹ̀. ó tún ọmọ ọdún mẹ́fà ìyá rẹ̀ tún lọ. so gbogbo ti jẹ́ parental care ànábì òní kò wá dì tá ní pé ká yá ànábì ọba jẹ. ó lọ wá di ẹni tí gbogbo èèyàn fẹ́ dìbì rẹ̀ yìí. bẹ́ẹ̀ni sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nù gbogbo ọmọ òrukàn ayé Ọlọ́run wà pẹ̀lú wa. tó túbọ̀ sí pé nǹkan tí à ń sọ fún wa ni pé gbogbo ẹ̀ tẹ́ jọmọ òrukàn ẹ gbọ́rọ̀ yẹn dáadáa tẹ́yìn náà bá ní gbèlè pé àní ọ̀la yóò ta ẹ̀ẹ́dẹ̀yàn ìjọba òrukàn ọlọ́run ní purpose tó fi ṣe bẹ́ẹ̀. wàláì naam torí pé tọ́lọ́run bá ṣe nǹkan yóò fi. àyẹ̀sẹ̀ yóò fi dúpẹ́ ẹ̀kẹ́kẹ́ wà ń bẹ̀. yes ọlọ́run yìí tí ọ̀dà because òun ló mi wá. ẹ̀dá tẹ̀síwájú. so tàbá wá wò ọmọ òrukàn opó provision ti islam wá ní fún ọ jù wàá wa yọ sí. ọ̀gá jù. ọ̀gá ó ti ga jù. kódà provision ti islam ní fún opó àtọmọ òrukàn. Hmm. wàláì tó bá jẹ́ pé ìlú jẹ́ ti ń practice ẹ̀sìn ni lẹ́sìn islam yìí kò sí ẹni tí ò ní wù kó di ọmọ òrukàn. Ah, ah, ẹ̀rígbọ́n lọ níbi táwọn ń gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀. tí ọlọ́run ọba gbé ọ̀rọ̀ kalẹ̀ dé tí ànábì sì gbé kalẹ̀ tí ànábì sì practice ẹ̀. torí sì ń bẹ́ ń torí pé ọ̀gá nú ẹni tí ó sọ̀rọ̀ tó pé òní ọ̀kọ̀ọ̀kọ́ ṣe lànàbì. sallallahu alayhi wa sallam. he don't just talk he did not just talk. ànábì sallallahu alayhi wa sallam. tó bá ti sọ̀rọ̀ báyìí yóò máa execute ẹni. bẹ́ẹ̀. òun ni ọ̀gá gbogbo ẹjọ́ pé ká anabi sallallahu alayhi wa sallam. ìtẹ́ ìbá lọ wo ipò tí ọlọ́run ọba tó gbé ọmọ òrukàn àti opó sí ni ó sì wọ̀ ẹ̀kẹ́ ọjọ́ ọmọ òrukàn ìtààmọ̀ fún nǹkan méjì àkọ́kọ́ bọ́lọ́run ọba ṣe ní ká ṣe dáadáa sí ọmọ òrukàn àti opó èèyàn fẹ́ dọ́mọ òrukàn àbókó ẹlẹ́ẹ̀kejì irú tí ọmọ òrukàn àti opó yóò gbà òun because ọmọ òrukàn ni mí. torí wọn gbọ́dọ̀ fìyà jẹ mí. torí pé ẹnikẹ́ni tó bá fìyà jẹ mí ọlọ́run ọba gan láti ọjọ́ sẹ́mà ni ó bá ènìyàn jà. Hmm. kò ní kí mo ṣe máa sọ pé mò ń pè nìkan bá mi bá jà. ẹ tó wá wo oore tọ́lọ̀ ń fi ibẹ̀ ọlọ́run tó wá fi oore ọ̀tọ̀ ní kí ẹni tó jẹ́ pé òun ló receive oore kọ́ yẹ pé òǹkan nìkan nìyẹn pè ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ni kọjá pé àtẹni tó receive àtẹni tó fún yàn mọ́tò lóore tá ẹ bá mọ oore tí ọlọ́run ọba fi síbi kéèyàn tọ́jú opó kéèyàn tọ́jú ọmọ òrukàn ẹ jẹ́ ń sáré yà ń bẹ̀ ń díẹ̀ gbogbo àwọn tẹ́ ń sọ pé ká má fẹ́ àwọn méjì ká má fẹ́ mẹ́ta gbogbo àwọn obìnrin tọkọ wọn á kú ìtẹ́ wà lọ́mọ eke tí wò ti dàgbà ńkọ́ wọn jẹ́ ń tẹ́ẹ̀dì ẹja fi òṣè gbẹ kan àmọ́ kọ́ máa rókì nù kálukú náà pé ẹ̀sìn wo ní ń palẹ̀ báyìí òṣè ní dolórí ibú mọ́ ná. èèyàn náà ṣe wẹ́ẹ̀dì tán yìí lẹ́yìn ọdún kan lọ́kọ́ kú yìí obìnrin yẹn tó gbogbo ti ọlọ́run àkọ́kọ́ obìnrin wọn lo eighty years láyé the rest of fifty something years kó fi wà láì lọ́kọ àbí gbogbo ẹ̀yin tẹ̀ ń pèpè sí pé oníyàwó méjì ọ̀dà oníyàwó mẹ́ta ọ̀dà ẹ̀ mọ́ntẹ́ǹsì èyí bẹ̀rẹ̀ ń da yẹ́rù àmọ́ ibẹ̀ ń kọ́ la fẹ́ lọ. ẹ̀bẹ̀ ẹ̀kọ́ là ń lọ torí wọn mọ̀ pé tọ́rọ̀ bá ti tọ́rọ̀ bá ti balẹ̀ wọn nítorí bá balẹ̀ yóò máa yóò máa yí nǹkan ni. torí wọn pé tọ́rọ̀ yẹn ó kẹnu wọ̀. àti ọ̀rọ̀ ọmọ òrukàn kìí ṣe ń tá a lè fọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì bá rí ẹ̀ mm. because ẹja lẹnu Quran ní tí Allah subhanahu wa ta'ala sọ ẹ mọ̀ pé any message tó bá ti wà ní Quran divine message ni and I always tell people pé there are two religions in this in this life there are only two religions the first one is divine religions while the other one is designed religion divine religion ó ní ẹ̀sìn tó jẹ́ pé látòkè tó fi délẹ̀ gbọ̀n báyìí ó ní provision tá a lè sọ pé ẹ̀rí máa jẹ́ mi sọ̀rọ̀ rèé.

Baba wa dídá mark mo ní à láàrin ibi gbogbo ìrẹ́ wà níbi bẹ́ẹ̀dì oní àkọ́kàn náà ní Mínà a rí ẹni tó tún jù wọ́n lọ tó ní gbogbo nǹkan a tún àwọn ẹ̀rọ ńlá àwọn tí wọ́n ní ipò ńláńlá mo ní ẹ̀wẹ̀sì ẹ̀sìn tọ́já wípé kò differentiate kò distinguish kò differentiate láàrin ọlọ́lá àti ẹni tí ọlọ́lá kò sọ pé ìyàtọ̀ láàrin ọba àti ẹrú gbogbo wájọ lọ ní kú fúnpẹ́. ibi tẹ́ ẹ lọ yẹn tún jìnnà tàbá fẹ́ kírun jí máa ń sá. ẹni ìrún sòfófò kò jẹ́ pé ọlọ́lá kan ní ó dùn síwájú. eléyìí ní túmọ̀ èwo ni divine religion.

لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وبالوالدين إحسانا gye afe maba wo nkasa no wɔndede si bi وإذ أخذنا ميثاق بني إسرائيل ẹlọ́ọ̀ ni ẹrántí bàtà gbé àdéhùn tá a sọ fáwọn ọmọ Ísírẹ́lì pé tá a bá fẹ́ sọrí ibú ní tá a fẹ́ sọ ẹni kẹtẹ̀lé o ẹ má lo ẹ má kọjá abẹ́ o tẹ́ tẹ́ bá fẹ́ kọjá yẹn ẹ tẹ́ bá fẹ́ kọjá lọ́dọ̀ mi Ọlọ́run ẹ má bínú tí ẹ bá fẹ́ kí kẹ́ ẹ lé kẹ́ ẹ má bàa tẹ́ bàbá kémi ọlọ́run bínú sí yín. bínú sí yín o. Ah. àwọn tí mo fẹ́ kàkálẹ̀ yìí ni ẹ tẹ̀lé o. tẹ̀lé o. látàbùdú ní ìlànà. látàbùdú ní ìlànà. ẹ gbọ́dọ̀ sí ẹnì kankan àfọlọ́ sẹ́gbọ́n ẹ̀. ẹ ẹ sẹ́nu pé ìdí ọlọ́tọ̀ ọlọ́dọ̀ ọlọ́run òun ni kéèyàn ó sin nǹkan mi. ọmọ nǹkan mi mọ. ọlọ́wà lọ tó ọ̀rọ̀ ọmọ òrukàn mọ́ kàtígórì yẹn sẹ́nu first class ọ̀rọ̀ nìyẹn. Hmm. ẹ gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ first class tọ́lọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ pé ẹ gbọ́dọ̀ sin kankan àfọlọ́run o gbogbo nǹkan míì tọ́lọ́n bá tó fi sí róò yẹn tó fi sí kíláàsì yẹn àwọn nǹkan yẹn pàtàkì ni àwọn kí lọ́wọ́ tó wá sọ wábìlì wá lè yẹn. wábìlì wá lè dẹ́yìn ní ìṣáná. ọlọ́ni lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti sin kankan míì yàtọ̀ sọ́lọ́run tó yẹ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ tẹ́ bá kọjá yìí bẹ́ẹ̀ máa bínú. látàbùdú náírà lọ. ẹ gbọ́dọ̀ sí ẹnì kankan àfọlọ́ gbogbo rẹ tí sísè ẹ gbọ́dọ̀ sí ẹnì kankan àfọlọ́ ọlọ́run nìkan náà. wàbíwá bàbá àti ìyá yìí wọ́n di ọwọ́ yín ẹ gbọ́dọ̀ fìyà jẹ kọ́dà bí ẹ bá sẹ́yìn kì í sẹ́yìn lẹ́gbẹ̀sẹ̀ so eléyìí já mọ̀ pé Islam balance kò sí kọ́ra Islam bàbá àtọ́mọ́ bàbá lọ́mọ mi pé bàbá ẹ̀ lẹ́jọ́ ɔne nsafo yɛ ɔne yaa ho na ne nsɛm ɛsɛ ìyá tó fi jẹ òbí rẹ ò sí náà rẹ torí pé nǹkan ẹyọ kẹjẹ lórí pé bí òun kò sí tó lè ṣe fún ọ tó lè lè bá ọ̀nìṣó àfà. wàbí ọkùnrin bá. ọlọ́run ní gbogbo àwọn aláṣọmọ yín ẹ gbọ́dọ̀ fojú wọn. ẹ ṣe dáadáa sí wọn. wọ́n ní àtà mọ́. ibi táwa ń lọ nù. Hmm. òní bone of contention. <laughs> ọmọ òrukàn. àdìyàtà mọ́ ọlọ́run ní gbogbo tí bá jọ ọmọ òrukàn bọ́mọ tí ò lóbi tí ò ní bàbá mọ́ ẹ gbọ́dọ̀ ṣe dáadáa sí ọ wọn àkọkàn yìí pé kì í ṣe bí mi so ẹ lọ wo ìgbà wo wọn fi mú eh, ọ̀rọ̀ yẹn eh, wá eh, ìmẹ̀yà tó sùn kọ̀ọ̀kan yìí ọlọ́wọ́ àtò ọ̀rọ̀ títọ́jú ọmọ òrukàn ó tò sínú first class nǹkan tó yẹ pé ẹni tó bá ṣe yóò rí ọ̀nà òun ẹni tó bá fọwọ́ tí ò dáa mu yóò rí ìdùnnú òun ìkànnù ẹlẹ́ẹ̀kejì hadith tó clear àtẹ̀yẹyẹ tí bàbá wa bú rẹ̀ rà gbà anabi ana anabi ni ana wa káfílù lè yẹ tìmí ka ha tẹ́ ni anabi hmm. ni èmi anabi sallallahu àti ẹnikẹ́ni tó bá tọ́jú ọmọ òrukàn báyìí báyìí láṣẹ rí lálìjẹ́ náà ọwọ́ amú ìka àfàbọ̀lá rẹ̀ àti ìka àárín ọwọ́ àpapọ̀ pé kò sí ní tí ó yà wá anabi wa pa ìka ìfábẹ́lá rẹ̀ àti ìka àárín rẹ̀ ọwọ́ àpapọ̀ ó fi ṣe kíní báwọn ẹ̀ pé ana wa káfílù lè yẹ tìmí ka ha tẹ́ ni fil janna èmi àtẹnikẹ́ni nínú yín tó bá tọ́jú ọmọ òrukàn o hmm. a dàbí ìka àfábẹ́lá àti ìka àárín tá a papọ̀ àjọ máa papọ̀ ní fún pé ẹ wo bí ó wa pé àwọn àti gómìnà lájọ travel so inú obi tí gómìnà wa sí làwọn náà sí. inú yẹn máa dùn ni. inú yẹn máa dùn wa ni òun àti ẹni tó bá tọ́jú ọmọ sallallahu alayhi wa sallam. wọ́n lè wọ́n tó yẹ kò sí àlọ́kùn rẹ tí bẹ́ẹ̀ bẹ̀yẹ kì í ṣe rìsíbà nìkan lórí oore báwọn. bẹ́ẹ̀ni. àti gíbà àti rìsíbà ni wọ́n jọ ṣe kí wọ́n jọ lórí ẹja fi ṣẹ́gun inú hadithi tó clear àtẹ̀yẹ́yẹ́ anabi ni asaayu alal arimi lati talimu jahidi fi sabilillah anabi ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé bóòlù bó ṣe níṣẹ́ hmm. bóòlù bó ṣe láṣọ bóòlù bó ṣe róúnjẹ múmúnú gbáyà rẹ̀ anabi ni ó dàbí ẹni tó tó lọ jagun sójú ọ̀nà ọlọ́run so eléyìí ń túmọ̀ sí pé kọ̀ọ̀sẹ́ni tọrọ pé ọmọ ẹgbẹ́ mi gbàdàkì ìsìláàmù kọ́ ló ń ṣeun tọ́ba sáyẹ̀ ládàá tó ń gún yẹn lọ́bẹ̀ tó ń gún yẹn ní ìbọn tó ń yẹ bọ́ọ̀bù ìsìláàmù kọ́ ló ń ṣe yẹn anábì ti sọ the best of the jihad fún wa pé asáàyù alal arimi láti kálímùjáìdì fi sabilillah ẹnikẹ́ni tó bá ń wá pé ẹ dákun ẹ̀yìn ẹ̀sìn ẹ dákun prógrámù yìí tẹ̀ ṣeun àwọn opó tẹ wí ẹ gba ráìsì báàgì kan ẹ dákun ẹ gba five thousand ẹ mọ bẹ́ẹ̀ ṣe distribute ẹ̀ fún ọ àdébí ni ládá tọ́lọ̀ ń wò fún ládá ẹni tó lọ jagun sójú ọ̀nà ọlọ́run sọ̀rọ̀ náà ọkọ ọlọgbẹ́bẹ̀ kọ́ ọlọgbàdà kọ́ má pààyàn nígbà tó jẹ́ pé ẹni téèyàn rẹ̀ kú gan tó ẹ gbọ́dọ̀ gan lọ lọ́lọ́ ní ká sàánú èèyàn rẹ̀ sọ́dọ̀ wà ní ká má pààyàn ká lọ sọmọ ọlọ́mọdọ́mọ ká lọ sọmọ ọlọ́mọdọ́mọ òrùka ẹni tó ó ti perfect ọ ní ẹ bá ń tọ́jú wọn. Hmm. torí pé ń tẹ́ òkúlẹ̀ kú fi tọ́jú wọn náà èmi náà mọ ní owó ti bá láwọn ẹ̀wọ̀n lórí rẹ̀. báwo ló ṣe jẹ́ tiẹ̀. ẹbí wọn lọ bá lórí báwọn náà lójú wájú ọ̀dà owó mi ti kókó fún ọ tó fi ń jẹ́ wọ. wọ́n ń pè ọ́ láàrin wọ́n ń pè ọ́ láṣáájú kíníkan wọ́n ń pè ọ́ ní kíníkan àdínì àwọn ọmọ orúkọ wa gbádùn yìí wọ́n wá ń bẹ̀rẹ̀ ní gbogbo jẹ́ bá ní wọ́n máa pẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jó ìyẹ̀sìn tó bá jẹ́ pé lọ́dọ̀ oníbọ́ọ̀lù nìkan tó jẹ́ pé lọ́dọ̀ eléré nìkan lẹ bá gbajúmọ̀ wà láwọn yẹ káwọn tó wé láwàdí ọgbà kúrò lórí ni. tàbá sọ̀rọ̀ ẹ̀sìn. bàbá wọn dọ́là ẹgbẹ́ yẹ ẹ̀sìn náà ní ìgbè tí ọ̀dí ọ̀bá yẹ. ọ̀rọ̀ pé iyọ̀ ẹ̀sìn ní ìsìn. káwọn hmm. orúkọ wá wá. wọn ní kí wọn ní mi mọ rí. àkàrà náà jẹ́ ẹni tó ti àdéhùn kìtà wá dọ́kọ̀ ní orí òkè adéhùn wá náà jò ṣe tó ẹ pèmí náà mò ń tu fúnra mi náà yóò kẹrin púpọ̀ torí ẹ̀rí tèmi sọ fún àwọn ẹni pé ẹ jẹ́ ká tún wò ó ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láàrin ara wa kí o lè mọ̀ pé àlùkò báyìí nǹkan so ni nǹkan tí mi bá tú ẹlòmíì ó tú a tún lè ní làákàyà àti jùjúra wa lọ ọlọmọṣọlá yẹn sí ọ̀rọ̀ wa ẹ jẹ́ ká ṣe náà ẹ jẹ́ ká dúdú ọjà kẹlẹ̀ ká sọ ìkìlẹ̀ fún wa tábàdé ká tẹ̀síwájú lórí ètò wọn pé ẹ má yẹ kó bẹ́ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ́ àti impact business rẹ̀ lẹ́wà yìí 92.5 FM. alájà ẹ̀kú àlòbò oríire náà ẹ̀ wá dàbí ọmọ sàwùdí ló máa ga. bàbá ọkọ mi ọlá aláwọ̀ lẹ́ẹ̀gbọ́n yín náà ni. wọ́n ti máa ń sọ fún mi nípa káńsìl yìí náà ajá kúmúra tí mi kì í gbàgbọ́. nígbà tọkọ mi bá wọn lọ sí hajj ni mo tó bìlíì. báyìí fẹ́mi náà ti wá bá wọn rìn àjò lọ sí ìlú mẹ́kà àti mẹ̀dínà. mo ti wá kàn fáwọn pé ó kójú òṣùwọ̀n. mo ti mọ tiẹ̀ bẹ́ẹ̀ pé wàá rí ẹjọ́ ilé iṣẹ́ kánsọ̀lẹ̀ kí ní àjà àmúmọ́ra service fún wa àwọn lèmi àti ìyàwó mi náà máa bá ìrìn hajj lọ́dún yìí. ẹ tara tata máa lọ sílé iṣẹ́ council mina ajaguma services wọ́n wà ní nọ́mbà seventeen shepherd heaven asunle bus stop opposite seven gate bodija market Ìbàdàn tàbí log eight two to twelve suite three three three ṣùgbọ́n shopping complex sixteen street Lagos Island zero zero two five zero one seven eight seven seven tàbí zero zero five two nine eight three one eight seven council mina ajaguma services ilé iṣẹ́ tó bá lè ṣètò ìrìn àjò lọ sí ìlú Mẹ́kà àti ibikíbi lágbàáyé. òṣìṣẹ́. ràn kó lọ́wọ́ wọ́n tó sọ pé òní ran ọmọ òrukàn lọ́wọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dá sí ayọ́láàtì kìsìn tó wà ní junction níbi wájú àwọn olóṣèlú tó wà níbẹ̀ tẹ́ bá ti débi wọ́pù yẹn tẹ́ bá yà wọ́nú díẹ̀ ẹ̀rì ayọ́láàtì tó ń ṣe snacks níbẹ̀ òun náà ti gbé báàgì àpò fún wa lórí ètò yìí pé ká fáwọn. ìyá wa kárí sun nigeria limited tó wà ní mọ́nà tán ní ìbàdàn fóòmù làwọn tà fóòmù bẹ́ẹ̀dì wọ́n ti gbé náà ti gbèsè mú báàgì méjì fún wa ẹ má gbàgbé alájà wa rúrò tá a mọ̀ ní àwọn àti kẹ́rìmà tí a sì nílò báàgì. Jazakallahu khairan. Àmín àmín. Jazakumullahu khairan. Salamu alaikum. irú ọkùnrin láti bọ̀dẹ̀ tí bá a sọ̀rọ̀ láti ìlú Ìṣẹ́yìn náà àmì àmì àmì àmì. sọ̀rọ̀. Abìlẹ̀ tí mo lọ́dọ̀ láti mọ́nú yà. Olóko mi náà nìyẹn. Ẹ lọ́wọ́ wa fún mi.